àràdẹ̀pọ̀ lọ́wọ́ aláràgbà ìdá wa ẹ̀yin tèmi ẹ̀dá kan wá nǹkan fìdílé ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ ohun tá gbogbo ayọ̀ sọ ẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ ohun tá gbogbo ayọ̀ ń dún. fúnkẹ́ tí ń bóra òmùwò bí o wọ́n ní fúnkẹ́ tí ń ah, bóra yes wọ́n ní fúnkẹ́ tí ń bóra ẹ kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ fèsì sí yẹn àwọn tó mọ̀ yín ẹ dúró <laughs> wọ́n lẹ dúdú jù báyìí lọ gan ṣóòrùn ló pa yín ni àbí lóòótọ́ lẹ dúdú tẹ wá bóra. <laughs> ẹ yára lé wọn mọ wọn sọ fún mi pé nǹkan tó fẹ́ béèrè ni èmi náà ṣetán láti dá wọn lò mm. ṣe mo rántí pé ìgbà tí mo ṣe interview yẹn kò ń ṣe year kò ń ṣe last year ẹni tó béèrè lọ́wọ́ mi sọ pé wọ́n ní mo ti pupa sí i ó wá ní ṣó dáa kí obìnrin mọ́ mo ní níwọ̀nba tèmi normally bó ṣe yẹ kó rí nìyẹn kò dáa kóbìnrin bora bóbìnrin lè tó nara o lè tó nara ẹ̀ once in a while lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ni ìgbà tẹ́ ẹ wà ń kékeré tí èèyàn dúdú nìyẹn àbẹ́ èèyàn pupa. ẹ mo dúdú kì í pé bí amò dúdú jù bí mo dẹ̀ ṣe wà kì í pé bí amò pupa jù. ẹ dúdú bíi tèmi bá ìgbà tẹ́ wà ń kékeré. mo múra jù yín lọ díẹ̀. ẹ múra jù mí lọ díẹ̀ mm. ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ẹ̀yẹ kí n wò ó mm. ìbéèrè kejì eléyìí mò ń kà láti Pulse ni mo ti ń kà o ẹ̀nà ti Pulse wọ́n gbé wọ́n gbé ìròyìn jáde ní on the five of September two thousand and fifteen ẹni tó kọ́ ń jẹ́ Gbénga Dàda mo mo like wọn a ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ wọn. Gbénga Dàda ló kọ ìròyìn wọ́n dẹ̀ fi àfihàn síbẹ̀ wọ́n ní Fúnkẹ́ ti sọ pé ó máa ń hun òun kóun máa fi àwọn ògo àyà kóun máa fi wọn láti jẹ́ kí orí àwọn èèyàn máa dàrú. irọ́ lọ pa. ṣé bọ́n ló wà ń bí yìí. ẹ ṣe bọ́n kọ́ ni. ẹ jẹ́ kí ẹ jẹ́ nǹkan lédè gẹ̀ẹ́sì bí wọ́n ṣe kọ́. ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ṣe ti rí ooo oh, ẹ̀yin journalist oh. ọlọ́run ajẹ́ ìrọ̀rùn wọ. àmì jésù <laughs> ọlọ́ àjẹkẹ́ rọrùn ọ̀lẹ́ẹ̀kan sí i torí a ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí mm. ṣé tí nígbà míì wà tó jẹ́ pé tó bá interview yín wọ́n lè sọ pé à ṣe máa ń jẹ bọ̀ọ̀lì kẹ́ni à mo fẹ́ràn bọ̀ọ̀lì dáadáa tí àwọn bá máa gbé sí headline wọn wọ́n lè ní ẹ wá wo fúnkẹ́ ti máa ń jẹ bọ̀ọ̀lì ẹjọ́ ṣé bí mo yẹn sọ nìyẹn mm. ìgbà tán bèrè lọ́wọ́ mi wọ́n ní pé àwọn notice pé mo máa ń like máa wo nǹkan tó bá mí nì mm wọ́n notice abẹ́yìn náà ń wọ̀. no mo máa ń wọ̀. Mm. but mini mi ìgbà yẹn no mini mi kì í ṣe pé ó mini ju o mo kàn máa amini díẹ̀ amini nǹkan tí ìyẹn kan rí àrí díẹ̀ ń bẹ̀. no láíláí nọ́mà kókó dé ah, orúnkún ni. kò ní súnmọ́lé agbára. no láyé ó kàn dé orúnkún ni ẹ̀mú wa ni mo láìkẹ̀. tó bá dé orúnkún kan ṣe mí ni. àwọn ni ah, wọ́n ní pé àwọn kan láìpẹ́ bí akọ́ máa wọṣọ kọ́ máa ṣídìlẹ̀ mú ìyẹn mi lè bá wọn wọ̀ wọ́n ní bọ̀ àwọn máa notice pé bóyá bíi polo àbí shirt mo wọ̀ ó máa open wájú mo ní kò sí big deal ṣé bí nǹkan tó bèrè lọ́ọ̀ ẹ wá bọ́ yẹ kọ́ Mr Gbéga dada àní mò ń bọ́ọ̀lù ẹ jẹ́ n bá ti kúrò ní South Africa ilé yìí mò kọ́kọ́ bọ̀. ṣé ẹ yẹ kí n sọ kọ́tọ́ sọ ẹ ká fi ọ̀rọ̀ Fúnkẹ́ replied wọ́n bèèrè lọ́ọ́ yín pé ẹ wá sọ pé I do it very often máa ń wọṣọ tó máa ń fi àyà hàn ah. it is just my style ẹ máa gbọ́ ah. at times I just want to look provocative kí ló dé tẹ́ ẹ fẹ́ máa provoke àwọn tó lọ lórí títì. <laughs> ẹ̀wọ̀n náà bọ̀rọ̀ wọṣọ kẹ́hìn ṣé wọ́n sọ pé ẹ fẹ́ máa wọṣọ lẹ́ẹ̀kankan kó yà wọ́n yẹn mọ́ ìgbà míì wà wá kàn ó pé bí a change style ẹ fi láì. kò kàn fo díẹ̀. èèyàn máa dúpẹ́ fọlọ́. àbí ìpolówó ọjà. kì í ṣe ìpolówó ọjà o tọ́lọ́n bá ṣèyàn lóore tọ́lọ́n bá ṣèyàn lóore tó mọ̀ pé ọlọ́run tó fún mi àwọn jọ mi lójú wàá dúpẹ́ fọlọ́run tó <laughs> mọ̀rẹ́ kẹ̀kẹ́ ìjọ sí ilẹ̀ òyìnbó ẹjọ́ owó tán náà ń lu kẹ́ máa ná mi. owó tán náà ń lu kẹ́ máa ná mi.